lóòótọ́ agbára ni ẹ́ ó wá ń bọ̀ kálẹ̀ wọn bọ́ èsì ẹ̀ ara òfin ẹ pé kìnìún ń bọ̀ lọ́nà kí ẹ̀ bá mi mọ́ ẹ́ kó yàrá tọ̀ kí yàrá tọ̀ ah, wá débò ó débò mi wọ́n ní wàá gbára torí pé inú ẹ̀. kìnìún ni ọ́. ó ṣàlùm kẹ́sì. kìnìún ọlọ́lá jù ó dáa kò bú o ajá mi ti wọlé tọ̀ kìnìún bí èmi ni kìnìún bí wọ́n lajá ni mo fẹ́ mọ gbogbo ojú méje tọ́ dẹ́ panu gbogbo fún mi kí n rí ọ ọmọ wọn. olúwa mi o. olúwa mi o. nínú ìlú ọ̀rọ̀ mú. olúwa mi. àti ẹ̀fà ni a. jáde. olúwa yẹ olúwa yẹ kílẹ̀ kílẹ̀ pẹpẹ. ó kílẹ̀ pẹpẹ. kílẹ̀ pẹpẹ. ó yẹ yẹ. wọ́n mi á tún mi o